Hallelujah. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 eléyìí téèyàn máa ní látàrí pé wọ́n gba ẹnu kátàkárà ó ṣeé ṣe kí ọjọ́ mi ti ń tajà kó ajọ́ pé mi ti ń rà rírà tó rà lọ́wọ́ rẹ̀ ó túmọ̀ sí pé ó rí ọgbà ó sì ṣeé ṣe kó jẹ́ pé èèyàn ń tajà ní ẹni tí èèyàn wá tà fún títà tí èèyàn rí tà fún ó túmọ̀ sí èèyàn rí gbá àkọ́kọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n máa kára kátà sórí kásìkè kájẹ́lẹ̀ ni nítorí tó bá pé iye tá a kó ọjà iná là ń sọ pé ká kó kúrò lọ́jà nígbà tá a bá parí ọjà ná láì jẹ́ pé nǹkan kan lé lórí ẹ̀ yóò túmọ̀ sí pé àwọn oníkátàkárà níṣẹ́ ni wọ́n kàn ti sẹ́fún níṣẹ́ nígbà tá a bá ti máa ṣàtẹ̀jẹ̀rẹ̀ nínú káràkátà wa torí ẹ̀ nígbà tí ó tọrọ lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ike kánà bí o ti yẹ lọ́jà anábì sallallahu alayhi wa sallam wọ́n ní rárá o ọ̀wọ́hùn lọ́ba ti di yẹ lọ́jà ẹ fi àwọn èèyàn sílẹ̀ olùwà máa tàtàrà àwọn kan nínú àwọn apá kejì lọ́rọ̀ ẹ fi àwọn èèyàn sílẹ̀ olùwà máa tàtàrà apá kan nínú àwọn apá kejì lọ́rọ̀. ètò túmọ̀ sí pé nínú kátàkárà àfojúsùn ọlọ́ọ̀nìkẹ́ni tí ń ta fẹ́ jèrè bẹ́ẹ̀ lẹni tí ń rà á náà fẹ́ jèrè àwọn alẹ́jẹ́ni tó jèrè yìí àyàfi kọ́jọ́ pa ọ̀pọ̀ àwọn èèyàn lẹ̀ kí kálukú wọn máa ta ọjà rẹ̀ bọ́ bá ti ṣe gbà wọ́n sì máa ra tí wọ́n yóò máa di iye lọ́jà péye báyìí wọn náà ní kí ẹ máa ta ẹ gbọ́dọ̀ ta wọ́n jù bẹ́ẹ̀ lọ iye báyìí ní kí ẹ máa rà ẹ gbọ́dọ̀ rà dé jù lọ rárá o àbòtí ni Ànábì sallallahu alaihi wasallam ń torí pé nípa ayé àwọn táwọn ọdún pè é láì pé nìkan àwọn fi nǹkan kan ṣàbò sísè ọ ètò túmọ̀ sí pé irú ìtàwọn èèyàn máa ń ṣe lọ́kọ̀ọ̀kan wọn láwọn ibi tí wọ́n ti ń tajà àtàwọn ẹni tí wọ́n ti jọ ń tarú ọjà kan náà lóde tí wọ́n láwọn ń ṣẹgbẹ́ lórí irú ọjà táwọn ń tà àwọn ti ti jọ fi orí korí àwọn ti kùn lókùn ẹnu àwọn ti kùn lórí pé iye báyìí pàtó làwọn gbọ́dọ̀ máa ta ọjà. eléyìí kò tọ́ lábẹ́ òfin ha. ẹ̀yin kọ́ lẹ kówó fún wọn ti dá wọn lókòwò ẹ̀yin kọ́ lẹ rajà wọn nígbà tó kọ́ máa tà wọ́n ti sọ ọmọ ọ̀dọ́ yín ta tó bá ti ṣe wọ̀ àjọ ń tajà kánà nínú wa ẹni tó ti pé rà ọ̀pọ̀ ju táwọn ará yòókù ọwọ́ àtàtàrà pípọ̀ yantirẹrẹ tí ń rà ọláǹfààní kọ́ máa níbi tó ti dínwó jù nígbà táwọn yòókù tó ti táwọn láǹfààní owó ra ọjà iná rẹ̀ tó ti pọ̀ bọ́ àyà ó ní iye táwọn náà rí rà káwá sọ pé gbogbo oníkálukú wa wa iye kan náà máa ta ọjà yìí àìjẹ́ á ṣe pé fún gbogbo ẹni tí kò bá dá nílé táwé yìí ètò báwọn ọ̀rọ̀ ìfẹ́mu wa wọ́n lọ bá wọn tó dá wọn sílẹ̀ iye tó ọba ni wọn àwọn gbọ́dọ̀ ta ọ̀pẹ́ kàtàrà tiẹ fara ní aráyé ike gbogbo ẹni tó bá ń dín sájà iye báyìí pàtó wọn gbọ́dọ̀ ta nítorí pé ọgbẹ́ kó ìnira báwọn èèyàn tó fẹ́ rajà ẹ dákun ẹ fáwọn èèyàn lẹ̀ kó ní ọmọ tàtàrà pàkàrà pàkàrà rọ̀ kálukọ́ tajà rẹ̀ bọ́ bá ti ṣe fẹ́ kò sí nǹkan tó burú ń bẹ̀. òkèlè ti pé kájèrè lórí gbogbo ntàǹrà tàbí ntàǹtà kájèrè wọ́n máa káràkátà sórí ká lè lu ọgbọ́n tó lù á fi fún wa yóò sì ṣe jẹ́ sábàbí àti tàtàjèrè àti ràràjèrè bẹ́ẹ̀ ni wọ́n mọ káràkátà lé lórí. Torí ẹ̀yẹ́ ti fẹ́ pa àwọn abọ̀ àwọn ọ̀bọ ètò ìlú wọn ni wọ́n dọ́jà alẹ̀. Nítorí pé bọ́ọ̀ bá kú máa tà ọ̀rọ̀ máa tà ìràkúrà náà ló sì máa rà. Ọgbọ́n ló gbọ́n tà bùkátà kẹ́ni tí ń ra ọjà náà kó ọgbọ́n nínú gbọ́n lóde. Ìdílé máa ràn wọ́n lọ́wọ́ láti jèrè láti jèrè. Òfin ha òfin hàwa ẹgbẹ́ bá jèrè ọjà dọ́tà òun ò fi òfin wọ̀n sí iye tó o lè tẹ Láti wá sọ ha èrè lọ́jà yìí ti jù. tó bẹ́ẹ̀. òfin ṣẹlẹ̀ àti àyè gbà ọ lópin ìgbà tí ìbá ṣe bójúbójú ló lò sẹni tó fẹ́ rajà kó o sì fi dúdú pé funfun fún dábàá wá pé ọ̀tọ̀ ní tọ́ ọlọ́tà fún ọ̀tọ̀ ní tọ́ padà gbé fún nígbà tí ìnáwó rárá nǹkan tó ọlọ́tà fún iná ọlọ́tà fún owó ẹ̀sẹ̀ èrè èrè wá kó o bu àyà òfin ṣẹlẹ̀ òfin lọ sí i wọ́n ti yìí pọ̀ wọ́n ti sọ pé èrè pọ̀. ọkọ̀jọ ntọ́yẹ kápọ̀ ọ̀jẹ̀ lóye lọ rárá rara àṣẹlẹ̀ kan mà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹnìkan tí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti dí iná rẹ̀ kan wọ́n ti lé lọ́wọ́ rán báwọn ìgbà tí arákùnrin yìí tó di ọjà ṣùgbọ́n àgbò méjì ló fowó ìra àgbò ẹyọ kan wọ́n ní kọ́ra wa ọwọ́ á fi dè láàrú ẹyọ kan ó fi ra àgbò méjì ibi títí wọn mú títí kó àgbò méjèèjì bọ̀ wọ́n sọ̀rọ̀ ànábọ̀ Muhammad sallallahu alaihi wa alihi ọ̀rẹ́ ni ọ̀kan owó wọn sì padà wọ̀ torí pé onífin ra ọ̀kan nínú àgbò méjèèjì lọ́wọ́ rẹ̀ níbi iná kan bẹ́ẹ̀ lágbàgbé iná rẹ̀ yọ kan náà lànàbì fún sallallahu alaihi wa sallam wọ́n fi sọ pé kọ́ lọ bá wọn ràgbò wá tóbi wá láǹfààní àti ti dìínà kan ràgbò méjì ọ̀kan nínú méjèèjì lẹ́nu ní iná tí wọ́n á rà lọ́wọ́ rẹ̀ ní ìsìn. irú di kan tá a fi ó ti tà gbà tà pé ó ti jẹ́ eré ìdá ọgọ́rùn nínú ọgọ́rùn ìdá ọgọ́rùn nínú ọgọ́rùn lè rí sọ́jà yìí ó sì àti ni àtàgbò kan tó kù ó kó ọdọọdọ nígbà tí arákùnrin yìí. yóò dọdọ anabi sọlọ lọ àdìsẹlẹ ó ti fẹ fún bó ti ti dé àti bó ti ti rí anabi gba dinar kan padà lọ́wọ́ rẹ̀ wọn sì gba àgbò kan lọ́wọ́ rẹ̀ anabi wa ti adúlá fún olùwà yóò fi ìbùkún sí káràkátà rẹ̀ olùwà yóò fi ìbùkún sí rẹ̀ sọ nínú sàhádé ní kò sí kalẹ̀ tọta tí ó látàrí àlùbáríkà àdúrà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ti fún. eléyìí fi hàn wá pé èrè kìí pọ̀ jù kò sí èrè tó jẹ láti ha adúlọ eléyìí èrè àjẹwò lọ́rùn rárá wọ́n lọ mọ tó ti yẹn tó jẹ́ ti wọ ọlọ́run òfin ṣẹ̀rí àfihàn pé kò sí iye èrè tó jẹ tó burú inú fà wọ́n fi sọ pé nínú gbogbo sẹ́tọ́mù yẹn máa ṣe láyé wọ́n fi máa wá ìlọsíwájú fún dúkìá wọn àti nǹkan àní wọn eléyìí tó dàbí káràkátà sọ̀wọ́n káràkátà ọ̀nbẹ nínú nǹkan tó lọ́wọ́ máa fi àlùbáríkà sówó tí owó díẹ̀ ti máa di púpọ̀ tí èèyàn máa padà jẹni tí ó là tí ó là lù torí ẹ̀ gbogbo sẹ́yìn tó ń bá ń ṣe mọ́tà ìjẹni tó tún máa kópa nínú káràkátà náà. èyí ike ń bẹ nínú nǹkan tó lọ́wọ́ máa fi fa àlùbáríkà sówó wọn lọ béèrè lọ́dọ̀ àwọn tí ń tajà èló gan-an lẹ́ fi bẹ̀rẹ̀ ọjà títà yìí níbo lẹ́ fi dé lónìí wàá rí pé olúwa ti bá wọn fa àlùbáríkà sí wọ́n ti ní lọ́síwájú yàtọ̀ sí kọkàn tó lójú kan náà owó oṣù owó oṣù náà sáni sá bẹ́ẹ̀ tó kó tó gbowó oṣù ti kó tó gbowó oṣù tó ti gbèsè jùlọ tọba ti rán kékeré kan ti máa ṣe hárahára bẹ́ẹ̀ nítorí pé òwò àǹkan mi ti kún iṣẹ́ tó ń sẹun eléyìí tó lè mú kí owó kékeré tó di púpọ̀ mọ́ lọ́wọ́ láì jẹ́ kó o tó gbájú ẹ̀ láì jẹ́ kó jàǹbá káràkátà pàtàkì púpọ̀ jàmá olúwa máa ń tàtàrà rẹ̀ fi àlùbáríkà sówó èyí ó ti gbàgbé ibi tó ti bẹ̀rẹ̀ gan níbi tó kéré sí ibi tó ń dé lónìí báyìí pẹ̀lú abábà àlùbáríkà yìí. Akpọrọ sàhábẹ yìí ànábì ọ̀sọ́ pé èso ọjọ́ ti pọ̀ jù káfún ọ ní ẹgbẹ̀rún mẹ́wàá kọ́ lọ fi ràgbò wá ọwọ́ àti ẹgbẹ̀rún mẹ́wàá òfin láǹfààní àti ràgbò méjì àti nínú méjèèjì ìpadà àti ti rárá eléyìí fi hàn wáyé pé èrè kì í ó jẹ́ pé ó hàn látara bó ti ṣe ta ọjà fẹ́nìkan kọ gba ó sì ṣe é ṣe kó hàn bí wọn náà ti fi rajà lọ́dọ̀ ẹnìkan kó wọ́n yí ọgbà ẹni ọba hàn ike wọ́n gbà òun tàbí òun gbàyàn òun lọ̀rọ̀ ń bá wí lónìí ìbàdí. wá ní ìsìn pé búrẹ́dì wọ́n ń ta àwọn búrẹ́dì lórí bẹ́ẹ̀ni èyí máa ń dà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ọba lẹ́lẹ̀ ló lẹ́ ta bẹ́ẹ̀ni wọ́n lè bẹ̀rù pàpàyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà sí wọ́n wá ra bẹ́ẹ̀ni five hundred ní one thousand bẹ́ẹ̀ni five hundred ọ̀rà ní one thousand a ọ̀dájú tí ọba lẹ́nu tọ́ lólobó yóò hàn pé wọ́n ti ọba a five hundred one thousand nínú káràkátà òyèrè ni jẹ o ràwọn ti kádàrà pé ọpọlọ tiẹ̀ bó ti fẹ́ rí kò ju kọ́ dàmà ẹ̀hẹ́n àní bú ẹni tó tajà o àmọ́ tí wọ́n bá padà rẹ̀ ní tọ́ lólobó pé elólẹ́lẹ́ ra bẹ́ẹ̀dì tá a jẹ́lẹ̀ sanadi ike one thousand one thousand báwo á bẹ́ẹ̀dì yẹn five hundred ni wọ́n tà one thousand wọ́n tà fún un ẹ̀ ń sọ́mbẹ̀ ọba ti tẹ̀lé ọ ètò ọba já lọ o lè má máa sọ wọ́n tó dẹ́pọ̀ tẹ́jú lẹ̀ wọ́n fi ta five hundred fún one thousand. àwọn ní eré lẹ́tà búrẹ́dì yẹn fún wa wọ́n ní one thousand mu lórí eléyìí lẹ́sìn ta one thousand. ńgbà ilé ìwé lẹ́yìn mú ọmọ ilé ìwé mú lọ́ba ní ètò fún mi náà ní lọ́rùn tó lọ́ba ọ̀dà ẹgbẹ́ wọ́n ibi tó gbọ́ tí wọ́n ọ̀yọ́ pọ̀pọ̀ ló tutù araja tí wọ́n bá ara jà ọ̀yọ́ pọ̀ tutù náà fẹ́ni tí bá náà ń tajà one thousand mú ọkàn mú bá rẹ five hundred owó pé ní lọ́ba jáde àkókò aláyàjẹ ọgbọ́n ń ta ìgbọ́ràn fúnra rẹ̀ nítorí pé ojú owó tó fi ṣòwò gba lọ. wọn bá ra gbogbo ẹ̀ láàbọ̀ àbọ̀ owó ti di ó ti di jálẹ̀. tọ ìyá rẹ tó fi ọdún di gbábá dé pé orí búrẹ́dì mélòó lọ́dọ̀ tàná ó ní èyí tó wà ń gbé wọn ni wọn fún ọ ẹ̀ ìyá náà bá débẹ̀ pé pé ọ̀sán àbọ̀ ọ̀sán àbọ̀ yìí kù ní àbí báwo ó ní à ebi yẹn rẹ̀ ní wọn kì í ṣe rẹ̀ bá ń kó omi darí ọ̀fẹ́ kí n kó gbálẹ̀ mi wọ́n bá ti fún ọ ní five hundred tó kù. ẹ rí i pé nítorí ìwọ̀n fi mọ̀ pé wọ́n gbé àwọn ọ̀gbá wọn ìgbà ní o bùkátà ràn lọ́wọ́ ẹlòmíì. èyí lè jáde òbí láwùjọ pé ọ̀dà màbí ti lọ wọ́n kàn di ìrèké kalẹ̀ ni nítorí pé títí wà tó ń bọ̀ ìrèké wọn ń bẹ̀ púpọ̀ ìrèké náà ti kalẹ̀ àwọn wọn sọ pé two two hundred ní two two hundred bọ́mọ̀ kẹsàn-án wọn ni pẹ́sẹ̀ tẹ̀dé wọn tọ́ba ní two two thousand tọ́ba sì yọ two thousand tọ́ba fún oṣù bẹ̀rẹ̀ sí ní yàrá ìkéjẹ tọ́ba nílò lọ́ra ìrèké wọn ní two thousand two what two thousand ìrèké two hundred ah ẹ̀ sọ́mbẹ̀ o ṣe é ṣe nítorí pé ojú rẹ̀ ọ̀sálẹ̀. òjò ọjọ́ àmọ́ báwo ni nǹkan ti tẹ́lí orí akọrọ kọmọ wa ó tẹ́lí tí wọ́n lè gbá mo gbó òsín bẹ̀ kó lọ́ọ́ dá kọ́kọ́ máa sànù wa ó tẹ́lí tí ò lè bọ́ sọ́wọ́ àdánwò pé wọ́n gbá àti kó lọ́ọ́ akọ́dá kọ́kọ́ wa bẹ́ẹ̀ yẹn bá ń tajà wọ́n lè bẹ́ẹ̀ yẹn bá ń rajà wọ́n lè kó pé làwọn ọmọ rẹ̀ wá dẹ́kun fálẹ́bí sallallahu alaihi wasallam pé bàbá wa lọ́ba rajà wọn máa gbá fálẹ́bí sallallahu alaihi wasallam sọ pé tọ́wọ́ àwọn ẹni sìn pé gbogbo ọjà tó bá rà ní ìsìn wọ́n máa sọ àtọ́lé yìí pé láàpẹ̀lẹ́ àdá kò ì tí ì tán o kò ì tí ì tán o tọ́ba délé tọ́ba ní kò ríra kò tí ì tán o ti wú tẹ́lẹ̀ náà torí ẹ̀ dáhùn padà fún wọn náà fẹ́ dáhùn padà. àwọn ẹ̀rọ òtún láǹfààní tá a tà fún ọ̀tún padà wá. eléyìí túmọ̀ sí pé ìyá ọlọ́run ọwà àǹfààní àti pé wọ́n gbá mi ọwà. ǹjẹ́ irú báwo wọ́n ti lè gbá yàn téèyàn fi sọ pé wọ́n gbá mi tó fi wá láǹfààní àti padà fẹ́ rà mọ́. nínú àwọn olùmọ̀ gbogbo owó kó kéré tó tọ́lá àti wọ́n gbá wa. owó tá a fi gbọ́ ọkọ̀ pọ̀ owó tá a fi gbọ́ ọkọ̀ pọ̀pọ̀ kò kéré tọ́fẹ́sẹ̀tì mọ̀ tó wọ́n wà nígbà táwọn sọ gbogbo gbígbá iná ìlà máa pè ń gbígbá ẹtì àwọn àti wọn á ní tí wọn bá lóbi wọn ìdá kan nu mẹ́ta ọrọ ọjà tí wọ́n ń tà ní ẹgbẹ̀rún mẹ́ta wọn wá tà fún ó ti lé ìdá kan nu nígbà náà ló tó lè padà. tí ló dé wọ́n nítorí pé nínú hadithi Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu nígbà tó lọ́n fẹ́ sọ àsọtẹ́lẹ̀ lórí báwo lòun ti tètè dúkìá tó ń bá sì kú wọn nípa nìkan sílẹ̀ láyé lónìí jọmọbìnrin ẹyọ kan lọ tó lè kó gbogbo dúkìá wọn kó wọn fi ṣe sàrà ànábì ní rárá ọjà tó lè sàsọtẹ́lẹ̀ ike kó wọn mú ìdá méjì nu mẹ́ta kó wọn fi ṣe àwọn dáadáa lẹ́yìn fún un ànábì ní rárá ó ní ajá pé ìdajì ànábì ní rárá ó ní ajá pé ìdá kan nu mẹ́ta ànábì ní ẹ wọ́sọ̀lọ̀ tó kẹ̀sì ìdákanu mẹ́ta tó wí á ah, ìdákanu mẹ́ta náà pọ̀ ṣùgbọ́n àná bíi sílẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ aṣọ tó ta bá fẹ́ mọ̀ pé nǹkan pọ̀ ìdákanu mẹ́ta láti máa mọ̀ àgbẹ̀tẹ̀ tó bá gbọ́ lóde wọn àdákanu mẹ́ta yẹ tó rajà ìgbà náà ló tó lẹ́tọ̀ àti dá padà ṣùgbọ́n ìtọ́tọ́ ta jù ní pé rárá rárá kò lóde wọn kankan tí sẹ́rí àfìsì kò lóde wọn kankan tí sẹ́rí àfìsì àmọ́ bá ti kọjá ń tá a bá sábà ó ti kọjá ń tá a bá sábà ìgbà náà òbóró wípé kọ́ padà kọ́ ọ̀rà mọ́ nítorí pé wọ́n ti gbà ọ́. Bí kéèyàn àgbàdo ẹyọ kan, wọ́n ń ta àgbàdo mẹ́rin ní five hundred, wọ́n ń ta àgbàdo mẹ́ta ní five hundred, ìwọ́n wá ẹyọ kan one thousand, kí ni bí wọ́n foyín tó ní. Sọ̀rọ̀ pé lẹ́yìn oṣù kọjá ọkọjá nǹkan tá a bá sábà. Èyí owó ni wọ́n fi ṣúgà ní Ìfọ̀ wá ẹyọ kan. nínú káràkátà anábì sallallahu alaihi wasallam ń pàkíyèsí wa ọ̀nà rahimallahu mar'an tamhan idha ba'a tamhan idha ba'a anábì sallallahu alaihi wasallam ní olúwọ́pẹ̀ káánù ẹni tó yẹ kó tẹ̀lé ló máa ń ṣe nígbà tí ó bá tajà tẹ̀lé ni nígbà tí ó bá rajà kí ni tó máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní méjèèjì ìyẹn ni pé àsìkò tí ọba tajà tó bá ti rí kó ń jèrè díẹ̀ yóò sọwọ́ rẹ̀ lẹ̀ àsìkò tí ọ̀rajà tó bá ti rí pé iye tó ń na òun rí náà tó tó di pé wọ́n gbà fún òkúta wọn sanwó kò tún ní máa tóhùn látẹ̀yìn wọ́n ti ní kọ́ ọ̀sẹ̀ ẹgbẹ̀rún márùn-ún tẹ́lẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá wọn jálè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ní ẹtún fi pán fi pán fi kún ó fi padà parí sẹ́gbẹ̀rún márùn-ún ní ọ̀dà kò burú ẹ̀ sanwó

torí àwọn àti oríṣi ọ̀nà mẹ́ta ni wọ́n ti máa sábà gbà yìí. alákọ̀ọ́kọ́ nígbà tí àwọn kan máa ń kọjá bọ̀ wá lò táwọn wá sáré lọ pàdé wọn bá tẹ̀ra lọ́wọ́. anabi sallallahu alaihi wasallam náà àyíṣẹ́lẹ̀ kò rúkúbà anabi kọ̀ fún aláṣẹ lọ́wọ́ máa pàdé ẹni tó ń kọjá bọ̀ wá kábàárà lọ́wọ́ wọn kọ́ tó anabi kọ̀ wa. torí pé títà la fẹ́ gbá wọn láti lọ ká wọn mọ́nà ẹjọ́ wọn kọjá wọn wọ̀ tó bá kó bí ẹ tí wọ́n tà ṣe wù wọ́n. àbùrọ̀ ọlọ́run táwọn ọlọ́run wà lára ẹgbẹ́ kó wọ inú ìlú tó ní wọn ná tẹ́lẹ̀ ní wọn ná ọkọ tà. nígbà tó ń kọjá bọ̀ ẹjọ́ ọba ogun mọ̀ sọ kéré àwọn alára lọ́dọ̀ yín. tọ́ àwọn alára lọ́dọ̀ yín ọjà tẹ́lẹ̀ kẹ́yìn gan rà ní ẹgbẹ̀rún márùn márùn lẹ́yìn gan lè padà wá tà lẹ́gbẹ̀rún méje méje ẹ máa wá fi ẹgbẹ̀rún méjì lọ̀ wá torí pẹ́sẹ́ gbá wọn ẹ ti rí pé wọ́n kó wọ́n pọ̀ pàápàá jùlọ tó bá jẹ́ ní máa bàjẹ́ ẹ̀rọ ọ̀pọ̀ àwọn náà pé à àbí bọ́jà ṣe mú mi táwọn bá sì lọ tètè sá ọjà yìí lè bàjẹ́ máa wọn lọ́wọ́ làwọn bá tà ń tàkùtà làwọn bá tà ń tàkùtà.

nítorí wípé ẹ̀yọ́ sọ fún ẹni tó kọjá pé wọ́n lọ jókòó alábọ̀ ta ẹ ti bá mi ta èmi ọmọjà ta ni. torí pé tẹ́ni tó tẹ̀jà ń bá fẹ́ tà kò sí tàbí ṣùgbọ́n tí ó di owó tí èta ń rà lọ tẹ́lẹ̀. nítorí pé ọjà tó kọ́ wọn níyàn pọ̀ kò sí nífẹ̀ẹ́ pè padà yóò ronú owó ọkọ̀ owó aláàrù torí ẹ̀ yóò di owó ti kí ọjà ìpè ìta ń tẹ́lẹ̀ lára lọ ẹ̀yin wá fẹ́ kí ọjà ìpè ẹni tó kó wà àti tó ti wà ẹ gbọ́dọ̀ lọ bàtà lọ ẹ gbọ́dọ̀ lọ bàrà lọ́wọ́ rẹ̀ tó tó wọ̀lù ẹ sì gbọ́dọ̀ bàtà lọ́wọ́ rẹ̀ tó bá wọ̀lù. bẹ́ẹ̀ ló fi sọ̀rí àsọ nítorí tí ẹ bá bàrà lọ́wọ́ rẹ̀ kó tó di pọ́ wọ̀lù nítorí dájú onáàdì pẹ̀fẹ́ jàǹbá rẹ̀ ẹ fẹ́ rà á lówó tí ó túmọ̀ sí pé ẹ fẹ́ gbà. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam onílà ẹ̀rù gbọ́dọ̀ lọ máa pàdé àwọn ẹni tó ń kọjá bọ̀ wá náà lò ẹ̀ gbọ́dọ̀ lọ máa pàdé wọn lọ́nà ẹ̀ wá gba ọjà rà lọ́wọ́ àwọn akọ́tọ́ délẹ̀ lò ọmọ ń dálá ọ́ ẹnikẹ́ni tó bá lọ pàdé ẹni tó ń kọjá bọ̀ wá lò ẹ̀sítọ́rọ̀ mi lọ́ba ra ọjà yìí lọ́wọ́ rẹ̀ ṣèyíra ẹsẹ̀ fúnkọ̀ nígbà tẹni tó ń kọjá bọ̀ bá ẹ̀rọ ìkọyà àǹfààní àti fẹ̀sáwà kan ẹ̀ǹtàmá o ti sì mí gbá ẹ̀ǹtàmá. owó rẹ̀ ni wọ́n kọjá mi nítorí pé ẹ̀yin náà ẹ̀ sàdédé lọ pàdé rẹ̀ ẹ̀ lọ pàdé rẹ̀ lè là nítorí ẹ̀ lọ pàdé rẹ̀ nítorí kẹ́ ẹ̀ lè bá a rí gbá torí pé òun sì máa ń tọ́jà wí òun sì máa ń tọ́jà sọ ẹ̀fẹ́ tètè rámà lọ́wọ́ kíkẹ́ ó lè bá a bá a alimami muslim ọlọgbẹjáde lọgbọn o anabi sọlọ bá àdìsẹlẹ kọ ike kí wọn wá gba ọjà rà lọ́wọ́ rẹ̀ kó tó di kókó dé ní olùkó kó lọ tí wọn bá wá rí ọtẹ jẹ tí wọn bá ti lè rà mọ́ lọ́wọ́ àǹfààní wà fún ọ láti sọ pé ntàmá nítorí pé tí wọn bá ti rí pé gbígbá ni wọn gbọ́ ọtọ pé ntàmá ọlẹ́dàá ń dákà nínú ó bùkátà láti bẹ̀bẹ̀ ẹ̀fẹ́ kí ni bá kọjá ní gbówó ẹ eléyìí àǹfààní ẹ̀sàmù ẹ̀ǹtàmá. Tọ́lá wá dé pé ẹni tó rajà tí wọ́n gbà wọn. Wọ́n rí pé tó kò sí wàhálà. Ó ti rà ó ti Òun fẹ́ máa yọrọ lẹ́nu láti sọ wípé òun fẹ́ dá padà. Tọ́lá ti tọ́ba ti tí ọlọ́run kò sí wàhálà bẹ̀. Ó sì lè wá kan sọ wípé èyí tó ti gbá mi bá mu á ebi wọ́n ti gbà kọ́ fẹ́ máa mu lọ ọlọ́ọ̀fà àlùbáríkàtì ọlọ́ọ̀fà àlùbáríkàtì kò sì sówó kẹta sọ pé kọ́ńtì ọ̀sán fún ọ gẹ́gẹ́ bí owó owó ìbáwí ìta fáìnì ẹ̀ ń lé báyìí rárá ọlọ́wọ́ gbàmọ́ lọ́wọ́ ọlọ́wọ́ gbàmọ́ lọ́wọ́ wọ́n ti pé wọ́n náà ń sùn tó fi rà bó ti rà ọlọ́wọ́ gbàmọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá kàlùbáríkàtì kò sí wàhálà ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìjábọ̀ ti ṣe jẹ́ńdà o. bákan náà nínú ibi tí àwọn èèyàn tí wọ́n ti máa gbáyàn òun náà ni bẹ́ẹ̀ ọ̀nà nàjẹ́sì bẹ́ẹ̀ ọ̀nà nàjẹ́sì òun náà ni ká káwọn máa fi owó fi owó ọjà ní fífi kún tẹni tó ti kókò fẹ́ rà ṣùgbọ́n fẹ́ tàjára bẹ́ẹ̀ kó bẹ́ni tí ó rà owó níjà níṣẹ́ wọn kó sùn kalẹ̀ ọwọ́ kan sùn ẹni tí ń ta sùn òun á sọ pé òun fẹ́ tà ní one hundred thousand one hundred thousand ẹnìkan á yọjú síbẹ̀ òun á ní òun fẹ́ ra ìsìn yẹn ní one hundred and forty thousand báwo ni one forty ẹni tó bẹ́ẹ̀ ta sí ní hundred thousand kí ló dé tí wọ́n sọ pé one forty kí bàbá ó ṣe kókó sọ̀rọ̀ pé àbí thirty ta one fifty kí ló dé kí ni bàbá ó ṣe náà wù olóòsọ pé hundred sọ́jáde lẹ́nu ni àti pẹ̀yìn wọ́n lè dán máa wọ́n lè mẹ́tọ̀ máa wọ́n amẹ́ríkà ni wọ́n ń sọ́kò kókó kọ́ wọ́n ìwọ tó rà á lóòótọ́ ẹni tó tí wọ́n máa ṣe ń ná àwọn èèyàn kan lè wà nítòsí táwọn náà máa fi kọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ yóò tún wá jẹ́ pé ó lè jẹ́ ìmọ̀ sí wọn ó lè mẹ́jẹ̀ ìmọ̀ sí wọn wọ́n sọ pé wọ́n kọ́ ti oníkọ́gbà wọ́n ti ti oníkọ́gbà yóò tó ti fọ́ tí a fẹ́ ná. tó fẹ́ rà ni tó ní wọ́n ti. rò pé wọ́n ń lóòótọ́ ni gan ni wọ́n ń tó ọwọ́ ara iṣu ní one sixty one hundred thousand lé tó torí ẹ̀rọ anábì sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ wọ́n ti kọ́ fún wa o láti jẹ́ ẹni tó ṣe é pé a máa fowó lé ọjà ọjà tá a fẹ́ rà ẹlẹ́bi ni wọ́n lẹ́ sẹ́nà ẹjẹ́ ṣó ẹ gbọ́dọ̀ máa fowó lé ọjà ẹ má máa fowó lé owó ọjà. ní fífi lé tí ò ní rà àmọ́ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ni tí ó rà. ilé ọmọ tí ọmọ tó tẹ̀lẹ̀ tí ẹni tó rajà ń bá padà mà wípé ìwọ ọkàn máa mà ná kó wọn lè bá àwọn ga báwo lẹ ti lè rẹ ẹni ọ wípé gbígbá ni wọ́n gbá ọ àmọ́ èlé tó wà lórí àwọn ọ̀dà padà sixty thousand kí wọ́n ti lé kó lè bá wọ́n ga wọ́n ọ̀dà padà wọ́n rí jẹ́ àmọ́ ojú rajà ojú rajà náà níbi tí wọ́n ti máa rí ìyàn gbá olóòníkẹ́ni tí ó rà á kó ló mà èmi ọmọ ntọ́jà ń sọ ìwọ ọmọ ntọ́jà ń wí ó ṣeé ṣe kọjá sẹ́ni tó dáhùn ìgbà tí ọmọ ntọ́jà ń wí tí wọ́n gbà. ọjà kẹyẹ kọta lẹ́gbẹ̀rún mẹ́ta wọ́n rà lọ́dọ̀ rẹ̀ lọ́gọ́rùn-ún mẹ́fà mẹ́fà pàápàá ti lọ ó ti ṣe ṣẹlẹ̀ lónìí. àwọn ọjà tá ń rà ó léwó sí lójoojúmọ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú èyí tí wọ́n lọ́jà yẹn lẹ̀ ọ̀pọ̀ lórí gbáyìn eléyìí tẹ́ sí ìdíta ẹnìkan tẹ̀sí ẹni ó lò fẹ́ ọgọ́rùn-ún márùn ẹ̀yin ní ọgọgọ́rùn-ún mẹ́fà mẹ́fà náírà ni ẹ̀yin ò mọ̀ pẹ́tẹ́ ìbò bá rà á nìsín ó ti lé lẹ́gbẹ̀rún méjì lẹ́kọ̀ọ́ tí wọ́n ra ẹgbẹ̀rún márùn-ún irú nǹkan tí wọ́n fi one thousand four hundred naira tí wọ́n ti fi lé lẹ́yìn náà bá ara yìí tẹ́ lánàá wọ́n wá fẹ́ kó abúlé ọjà yìí jáde ilẹ̀ bá dílé ẹnìkan ló bá ta yìí lóru gbogbo ẹ mà ọjà ìta bẹ́ẹ̀ ni ó ti pẹ́ ńgbà ilé ìlú lọ́wọ́ àjà wọ́n ní six six hundred ẹ six kìíní ọjà tó ti di two two thousand. tó wọn náà ti mà ètò pé wọn náà mà sẹ́nu káwọn èèyàn púpọ̀ náà ẹni tí wọ́n gbà wọn wá. àwọn náà lọ wọ́n pé tọ̀ eléyìí ò

ọlọ́ọ̀fẹ́ ra nǹkan nǹkan yóò sì léwó tó eight hundred là ń ra tẹ́lẹ̀ ọlọ́ọ̀fẹ́ lò fún ọyàn pé kí ni ó ti di two thousand oṣù lọ́fẹ́ rogún ẹ̀yìn iṣẹ́ ti gba ọlá ìwọ náà ẹnì kan bá tọ́ lólobó tuntun rí bẹ́ẹ̀ ìrà mọ́ òṣù wa la ń bẹ̀ lọ́ba bínú kó bínú ìrà mọ́ tòlátàdí báwọn èèyàn máa ń ti lọ wọn máa bá wọn wọ́n gba ẹni tí ń tajà wọ́n gba ẹni tí ń rajà òsì tó burú kájú èrè ògùn ẹ̀rọ àti tẹ̀wí ṣùgbọ́n àwọn kankan wà tó ṣe pé tí yóò ti wọ́pọ̀ jù lọ́dọ̀ àwọn èèyàn ni pé iye tí wọ́n bá ń tà àti iye tí wọ́n rà kìí sábà pamọ́ kìí sábà pamọ́ àwọn kankan sì wà tó pé kò sí iye tá a rà tá a rà èsì wọn fẹ́ ra màálù kò sí iye tó ọ̀rà tó ọ̀rà. ọfẹ́ ra gbò òtí ètò ọ̀rà tó ọ̀rà ọfẹ́ ra mẹ́tò eléyà ọ̀rà tó ọ̀rà ọfẹ́ ra lé eléyà ọ̀rà tó ọ̀sọ̀ kò ríra. àyàtọ̀ síbi mo fẹ́ ra bàtà mo fẹ́ ra skáàpù mo fẹ́ ra abo mo fẹ́ ra búrẹ́dì ẹja náà ṣé gbogbo tó yẹ pé iye rẹ̀ ọ̀pá mẹ́fọ́ pọ̀lọpọ̀. wọ́n á lo àǹfààní pé bóyá lẹ́yìn ọ̀ma bí wọ́n ti ṣe ń tà kórókó rí gbá ọgbà yẹn lórí búrẹ́dì àwọn ò sì nítorí pé tó bá mọ̀ kódà ti jẹ búrẹ́dì ọ̀nà àǹfààní àti wá gba èlé tó wà lórí ẹ̀ túmọ̀ sí wípé níbi kátàkárà wa àgbọ̀dọ̀ jẹ́ni jẹ́ pé ìrònú tiwa kọ̀ọ̀kan ju bá ti rówó lọ aláàánú ọmọlàkejì kátà ti rówó kọ̀ọ̀bá ti wá àdánù kọ̀ọ̀bá ti wó fò kọ̀ọ̀bá ti wó ọ̀ràn kátà ti fi ọ̀kan fún kan kó ti kọ́ yìí nǹkan táwa lẹ́nu olú ẹlẹ́dàá wa kò fẹ́ ọjọ́ pé burúkú lówó tó ń kó jọ owó tó ń padà dọ́ràn. owó tó ṣe pé owó láàyè ni òfin ẹ̀sìn islam kọ̀ fẹ́. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ìmọ̀ akéwù ìmọ̀ tó sàǹfààní púpọ̀ ni ìmọ̀ tó sọ ike ọ̀tọ̀ òyẹ fáwọn èèyàn ní àwùjọ gbogbo kọjá ìmọ̀ tá a ṣàfẹ́kù rẹ̀ láàrin wa abùkátà kátánà láti ní àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó ti pé wọ́n ní àgbọ́yé rẹ̀ dáadáa wọ́n máa yẹ́gẹ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀ ayé wọ́n máa ṣàlàyé ẹ̀sìn eléyìí tó ṣe pé kò yá àwọn èèyàn fáwọn èèyàn wọ́n máa ta ìmọ́lẹ̀ fáwọn èèyàn láti má fi òkùnkùn títẹ ibi tí wọ́n máa gbé àbí ibi tí wọ́n máa tọ̀ láti máa fa àwọn èèyàn wá sójú ọ̀nà mà nítorí pé ọmọdé àti pé ìsìnà tí ó múni rí pa ojú ọ̀nà àbẹ̀ ni wọ́n gbẹ sí ìmọ̀ nípa tí ó kí lọ́ọ́ fẹ́ fi wé tó o ní ti wé kò sí ọgbà ju gbogbo nǹkan lọ nínú hadithi muawiya ibn abi sufyan radiyallahu anhu ọlọ́dọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam onímọ̀jẹ̀rẹ̀dẹ̀láhu bihi khayra yutafẹ́ òfìdí gbogbo ẹnikẹ́ni tó lu ọba orí rírò yóò fún ní ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn àmì ìpolówó orí rírò ọ̀nì alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n ti ẹgbà wáyé jáde tolu wa bá ti fún wa ní ìmọ̀ àgbọ̀ yìí nínú ẹ̀sìn àpẹẹrẹ tí olúwa ro rere rọ nítorí ẹ̀ ni ló ṣe jẹ́ pé àwọn fàhádà rọ́bì yẹn kó àbọ̀ àìsàn gbogbo tolórí tẹlẹ́mu wa ìyànjú wa lójú ayé àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọjà lórí wíkẹ́ ọ̀sẹ́ni tó fẹ́. kátó wọn sọ̀rọ̀ ohun fẹ́ wà bẹ́ẹ̀ nítorí pé ọmọ ọlẹba nímà fún ọlẹba lóye ló fi jẹ wípé nínú wa ẹni tó lè má ọ wà nínú wa ẹni tó kí ọjọ́ kan lọ ọjọ́ kejì lọ síbi iṣẹ́ rẹ̀ ọjọ́ kejì tó bá ti lọ síbi iṣẹ́ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ń nítorí pé ẹlòmíì rọ́pò níbi iṣẹ́ nítorí náà bá lọ bí iṣẹ́ ẹlòmíì rọ́pò rẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́sì ti jẹ́ pé àwọn sàhárà yìí tolórí tẹ́lẹ̀ mọ́ wọn wọ́n kọ́ ìmọ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ gidi wọ́n ní àbọ̀yé eléyìí ti pọ́ tẹ́wọ̀n wọ́n ní òye tó pọ̀ nínú mọ̀ nípa ìsìláàmù àwọn obìnrin náà wẹ̀wẹ̀ àwọn náà ti ẹ̀sọ́ máa lọ sí sọ̀rọ̀ bá àbísẹ́lẹ̀ lọ́jọ́ kan àwọn ọkùnrin ò jẹ́ kí ọlọ́sìnkò fún wa à ń fẹ́ kọ́ bá wa ṣẹ̀tọ́ ọjọ́ kan eléyìí tó wà láti wá bá wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa táwa náà táwọn láǹfààní àti ṣèbéèrè nkẹtẹ àbámà nípa ẹ̀sìn wa lọ́dọ̀ rẹ̀ anábọ Muhammad sallallahu alaihi wa sallam ó sì fún wọn ní ọjọ́ kan eléyìí tó ti pé wọ́n péjọ nínú ẹ̀ anábì fi àdéhùn anábì lọ bá wọn wọ́n sọ̀rọ̀ yẹ ẹ̀sìn fún wa àwọn náà ṣèbéèrè nkẹtẹ wọn wa sallam láti ojú sallallahu alayhi wa sallam tó fi dèmí tó fi dìjọ́ pẹ̀lú ìyáàmà pẹ̀lú ọ̀kadì ayé lẹ̀ náà la àbí sáláì máa ráhùn èèyàn wọ́n máa kẹ́kọ̀ọ́ nípa kéwú wọ́n máa kẹ́kọ̀ọ́ nípa kéwú ní gbogbo àyè báyè nítorí wípé ìmọ̀ nípa kéwú ó ní ṣe pẹ̀lú wípé ní gbogbo ọ̀gbà ní gbogbo àyè káwọn èèyàn wọ́n máa tẹ̀lé wípé wọn ò nínú òkùnkùn nípa ọ̀rẹ́ sí wọn wọ́n ní mà nípa ẹ̀sìn nítorí tẹ̀sìn la fẹ́ ṣe ta fẹ́ takara rẹ̀ sórí rẹ̀ ẹ̀sìn la fẹ́ ṣe ta fẹ́ takara rẹ̀ wà lẹ́nà tó bọ̀ wá púpọ̀ bọ́ ẹjọ́ tẹ̀sìn òun náà bá wà ní nímà nípa rẹ̀ kúrò yìí rẹ̀ nípa ọmọ nípa gbogbo nǹkan àyàfẹ̀sìn fúlà aburú ni o aburú ni o tó gbogbo nǹkan lọ́mà àyàfi tó eléyìí túmọ̀ sí ike nǹkan ń fi ọ tó sì pè fún pé kó múra kó mójú ara rẹ a ti máa láwùjọ wa gbogbo tẹ́tẹ́ dárí táwọn èèyàn ń ṣe ẹ rí i pé ọ̀tàdédé lọ darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ti ṣe àyàfi lẹ́yìn ìgbà tó kẹ́kọ̀ọ́ nípa ọjà tó fẹ́ máa ta báwo ni wọ́n ti rà báwo ni àti pé báwo là á pe léyìí orúkọ àwọn eléyìí ń jẹ́ lẹ́yìn tó àràjà bá dé tó bá rí nǹkan báyìí kí ni tó gbà lérò gbogbo ẹni wọn lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. kí ló á ṣe tóbi jápọ̀rọ̀ nípa ìsìn wa àwọn àwọn máa ṣègbésí ayé lọ́nà tó ti pé àdàmú láti mà nípa ìsìn wa tọ́ba tí wọ́n sọ̀rọ̀ kan wọ́n sọ pé ìwọ àmà nípa rẹ̀ kí ló dé torí pé wọ́n ọ̀ka ọmọ igbe òtí wọn kọ́ ń bẹ nínú tó tó ṣe pé kò sí àwáwí kò sí àyè kọ̀ọ̀kan tẹ́nìkan lè rí sọ ipa pé oní àlọ́fà ìdíwọ́ fún mi tó mú mi mọ́kàn nípa rẹ̀ eléyìí wọ́n ń pè ní ìfọ́nbọ àyè ojúlówó ara yẹn tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ nípa ọ̀rọ̀ kéwì òun náà ni bàálẹ̀ rẹ̀ ti mọ̀ lọ́wájú mu ilẹ̀ àti tàṣí ìrìgì ìmìnira rẹ̀ ìmọ̀ tó èèyàn nílé sẹ́ńtẹ́rù wa ti lọ́rọ̀ àyà àti kéèyàn nímọ̀ ọ̀rọ̀ àyà lọ́jọ́ lórí gbogbo agbá nímọ̀ nípa rẹ̀ báwo ló ti ṣe máa tábà tó ọba yàgbẹ́ báwo ló ti ṣe máa tábà tó ọba tọ̀ ọgbọ́dọ̀ mà nípa rẹ̀ bákan náà báwo ló ti máa ṣe mára báwo ni wọ́n ṣe máa ṣàlùwàlà báwo ni wọ́n ṣe máa ṣe tẹ̀yìn mọ̀ báwo ni wọ́n ṣe máa wẹ̀wẹ̀ gbogbo ọ̀rẹ́ ẹ̀rí kó nímọ̀ nípa rẹ̀ ìṣó fà á báwo ni wọ́n ti tó máa ń ṣe ọ̀sọ̀lẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tó ti fẹ̀ pàmà títí tó ti sálámà títí tó wàá ṣe ibi sọ̀lẹ̀ tó máa súfè lórí ìdúró rẹ̀ wọ́n máa súfè lérúkú rẹ̀ wọ́n máa súfè nítorí kalẹ̀ rẹ̀ táwọn súfè ọgbọ́n wa máa nípa gbogbo eléyìí kò sí àwáwí kò sí àròyé kan ọlọ́pàá kàtí bàbá lè máa mu ti ma ó ti pé bàbá lè máa mu kọ bàbá là dáa nù oníkàlùkù gbọ́dọ̀ máa tiẹ̀ nítorí pé kò sí àwáwí kọ́tọ́ fẹ́ sọ fún ọwọ́ àjùbọ̀wọ̀jẹ̀lì ọ̀nà tó hajj ọgbọ́dọ̀ wọ ìmọ̀ nípa báwo ló ti ṣiṣẹ́ àì àkàìjẹ́ bẹ́ẹ̀ ọkàn fẹ́ kówó tó kù lásán ọ̀pọ̀lọpọ̀ kan lọ síbẹ̀ ọlọ́wọ́ran ọ̀tẹnulẹ̀ nígbà tó rí kankan nígbà tó tẹ́lẹ̀ ìjọ wa fi ròyìn báwọn èèyàn iná nìkan kó ká àkùkọ mọ́ta nítorí tó kọ́ mọ́ ìtọ́jọ́ lọ sí okòwò tó kù àti wàhálà. akramakumullah aa ah, kí o pàtàkì púpọ̀ wọn lọ àdé ọkọ̀ jẹ́ pé ewu àwọn èèyàn pé kó ń dé ọmọ mélòó ló bí mélòó ni wọn ló bí lẹ́tọ́ kọ́ lọ́kọ́ pé ó kàn sàn ọmọ mélòó ló bí mélòó nínú wọn gan lọ́mọ nípa ẹ̀sìn fúlà ọ̀rọ̀ wíṣọ̀ ń jẹun ọ̀rọ̀ rẹ́rìn òtún takaka ọ̀dà kankan mọ̀ tọ́lá yẹn bá ti ṣe ní ìṣe bá sọ pé kí wọ́n fẹ́ ṣe tẹ́sí ilẹ̀ wọ́n máa sọ pé àpàdà sí ibú tọ́ọ̀bá ní sọ bẹ́ẹ̀ síra rẹ̀ bí Yorùbá ṣe rí nù.

tani fún wọn lówó ebi màálù tí ò ní rú làwọn àti kó ló wọn bá wọn lé ètò akọ̀rọ̀kọ̀ wọn ẹnìkan wọn máa tó ó wá rí pé kọ̀yẹ́ tí tóòlù ọmọ lórí tó nìkan ó yẹ kó wọn dání kí ó lẹ̀ torí káwọn ọmọ ọlọ́mọ náà lè wá kọ́ tó torí káwọn náà lè bá a sórí rẹ nítorí kí orí lè bá a kọ̀ láwùjọ wa kí gbogbo wọn lè bá a máa ṣẹ̀sìn bó ló ti ṣe lọ́nà tí ọgbà fi yọnu sí wa èló lẹ́ ń san lówó lé kí ó lẹ́jọ́ owó lẹ́ ń san lówó léèwé níjọ́ tí àfa àtọ́já lé kí ó lẹ̀ tó bá sọ pé àwọn fẹ́ẹ́ fi tọrọ àti pinni àwọn fẹ́ẹ́ fi kówó lé kí ó kí lẹ́sẹ̀ ebi pípa nínú yín lẹ́yìn ọmọ kó lé kí ó lẹ́sọ̀ pé tó kàn bẹ́ẹ̀ nígbà ọ̀kan kankan mọ̀ ń sáyé la hawla wala quwwata illa billah lọ́wọ́ tí o pé ìjà nínú ọgọ́rùn-ún owó kan kọ̀kọ́kọ́ dáa bẹ́ẹ̀. àwọn afọ́ọ̀sán ń dálé kéyìí lẹ̀ báwo ló ṣe rówó kan tó fi ra lẹ̀ táńtẹ́ bá a mọ̀ báwo ló ṣe rówó tí ń ṣe ra búlọ́ọ̀kù tó fi gbélé ra wọn táńtẹ́ bá a mọ̀ ọnìkan igi kan lè dá gbèsè ọnìkan kọ́ ní dá kọ́ma ẹlòmíín náà ti pẹ̀lú ẹ̀ báwo ní ṣe sanwó oṣù fún wa táńtẹ́ bá a mọ̀ torí di ẹlẹ́yìí báyìí kò sí tó burú sẹ́ni tó dálé tó lẹ̀ ọwọ́ ara lọ́wọ́ àti àtìlẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tó lọ́wọ́ bá bùkún láwùjọ wa ẹ ràn wá lọ́wọ́ lórí ètò létí owó ayé ọmọ mẹ́hẹ ọmọ tẹnu kọlẹ̀ ẹ má wò wá ran àwọn ọmọ ní àtọmọ wa náà la fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ kó orí ó bá òní tó lábẹ́ bí gbọ́dọ̀ bá dé kálukú kátúká. onídá kọjọpá bẹ́ẹ̀ di láti máa kọ́tẹ́ sí ìdí burúkú ẹ̀ fún kùlẹ̀lẹ̀ tó bá jà owó bìlú gbogbo wa ká kú dànù onídá kọjọpá àwọn ọmọ wa yóò máa kọ́tẹ́ òní wọn ní lágàjọpọ̀ lọ́nà tó ṣe pé yóò fi ràn wọ́n lọ́rùn láti kọ́ onídá kọjọ pé àwọn àfẹ́ àfọ́n kọ́ máa ní kéèyí báyìí á da wọn dára wọn á pa wọ́n sí àníwò wọn tẹ̀ ká ìwọ́n tó lù wá ilé tí ó lò lè kọ́ fún afáàtọ̀ dálé tó lẹ̀ awùwáwọ̀ ọ̀tọ̀ lẹ́sàn-án ni eléyìí fẹ́ nínú sọdá kọ́tọ́ ní járíyà sàrà eléyìí tó fẹ́ kéèké gbẹ. lọ́jọ́ wọ́n tó lélà ìwọ́n kọ́ fún ọ̀wọ́ o ti gbé àwọn èèyàn tó fẹ́ máa ṣàǹfààní bẹ̀ tó kù ìgbà tí lè tó ń bá wa ọmọ balada rẹ̀ láíláí. àtàwọn ọkùnrin náà ẹni tó lọ́wọ́ ẹran àwọn ẹni tí ń dá lè tó yẹn lẹ ẹran wọn lọ́wọ́ ẹjẹ káwọn náà nílé pé kó tó máa bá ma ẹran wọn lọ́wọ́ pẹ̀lú pé àwọn nǹkan èlò tí wọn bùkátà láwọn ẹni tí wọn ẹmẹtìkọ wọn wá ẹran wọn lọ́wọ́ lọ́nà tí ò ní gun wọn lápá láti lè máa sanwó àwọn mọ̀álẹ̀ tí wọ́n bá wọn ọmọ ní kí torí pé tẹ bá ràn wọn ẹran èyí sì ń rìn ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ olùọlọ́run náà lọ́wọ́ ìṣòro wọ́ọ̀hà yóò ń sọ̀rọ̀ kọ̀ tẹ́lá ti àrùn ṣe fún ọlọ́ olùwọ́ tó àrùn ṣe fún yín. ẹ má ṣe dákun lásán wọn ẹ má ṣe pa wọ́n tì ẹ má ṣe dákun lásán ẹ má ṣe pa wọ́n tì mùsùlùmí ni ẹran àwọn ẹni tí wọ́n fọ́ọ̀mà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹran àwọn lọ́wọ́ lórí ẹ̀kọ́ ẹ̀sìn púpọ̀ nínú ọjọ́ dálé kéré ìdá yìí àwọn nìkan ni wọ́n dára wọn rí ẹnìkan kó rí wa. wọ́n làwọn lè tó mi wà nígbà tó bá ti ní kọ́ mọ owó lè ké wá lọ́mọ ti lọ́mọ kò ní lọ́mọ. kọ̀yọ̀ kó rí bẹ́ẹ̀ kọ̀yọ̀ kó rí bẹ́ẹ̀. wọn náà tọ́ dálé kéré má tinú láti sọ fẹ́ni tó lu abo láti rí lára ọwọ́ tó rẹ nítòsí rẹ náà kọ́ ọ nítorí fojú rí ni kìí ṣe nǹkan tí òsì dábàá pé wọ́n ní pa báwọn afáyẹn ṣe máa ń parọ́ nù ọ̀ parọ́ kọ́ wá wọlé tó rẹ òun bó ti ṣe ń pamọ́ ń bẹ̀ nítorí ní tó bá fẹ́ fi ràn ọ́ lọ kọ́ ràn ọ́ lọ kìí dandan kó mówó wá tẹ̀bá bùkátà búlọ́ọ̀kì kókó wá tẹ̀bá bùkátà sẹ́ńtì kókó wá tẹ̀bá bùkátà pánì kókó wá tọ́lá ti kan òṣìṣẹ́ ó òṣìṣẹ́ kó torí pé àkó ogun ni náà ni ó bí ẹ̀sùn wípé owó tá a kó fún yín kọ́ bó lẹ ti ṣe ẹ̀yin ní kẹ́ wá ṣe lẹ́yìn bá ti fẹ́ sílẹ̀ olùwárí yín yóò ti sọ yín lẹ́sàn lórí nǹkan tẹ̀ ṣe o. kò sí tó burú wọ́n sọ dálé tó lẹ̀ tó bá mọ ọ̀nà kan tó fi lè wá ìrànlọ́wọ́ nílùú òkèèrè báyà nílẹ̀ lárúbáwá ike kí wọ́n ràn lọ́wọ́ lórí ilé tó rẹ ilé ìtọ́fẹ́ àbí eléyìí tó ṣe pé o ti kọ́ débi kan agbára rẹ ọ̀ká àti parí rẹ̀ tó bá mọbi kan tó lè kọ̀wé sílẹ̀ lárúbáwá mẹ́jọ jẹ́ pé àfojúsùn rẹ oná ní kò fẹ́ gbowó kọ́ ọgbà kọ́ máa jẹ́ kọ́ máa fi sara ní ibi kí wọn náà máa ṣolówó láwùjọ rárá kọ́ máa fẹ́ sin Allah iná lọ sọ ikú ọfẹ́ ṣiṣẹ́ fún jẹ́ ọjọ́ fẹ́ sin Allah òun náà lọ fẹ́ gbowó fún olú ẹlẹ́dàá ó sì ràn án lọ́wọ́ lókè ìgbà tó bá ti jẹ́ pàníyàn rẹ nù kò ní jọ dára rẹ torí ẹ àwọn ilẹ̀ lárúbáwá gbogbo wọn àkọ́kọ́ ọjọ́ kọ́rọ̀ ọmọ sanra rẹ jẹ o ọmọ sọ pé ah, ẹnlá náà lárúbáwá ńgbà náà wọn kọ́ bàtà wọn jẹ lárúbáwá kọ́ wọn ọjọ́ kọ́rọ̀ àwọn fẹ́ wà lìjẹ́nà àwọn náà fẹ́ wà lìjẹ́nà àwọn náà láwọn olówó àwọn náà lólówó àwọn olówó tí wọn tó kó kọ́rọ́ kọ́bọ̀ rẹ̀ àlìjẹ́nà wọn wá kí ni olówó tí wọn wá ṣé lẹ́lẹ̀ ìfẹ́ wọ̀ ojú wọn náà lówó ilé aṣẹ́wó lọ́nà ilé ọ̀nà ló ilé ọtí ọlọ dálẹ̀ ọlọ lọ́wọ́ ilé ìpínlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ dálẹ̀ bàbá ń tẹ́tẹ́. àwọn olówó tí wọn òun gbówó bẹ́ẹ̀lì kan lọ kọ́ mọ́síláṣí àwọn olówó tí wọn òun gbówó bẹ́ẹ̀lì kan lọ kọ́ lẹ́kẹ́ àwọn olówó tí wọn òun gbówó kalẹ̀ ẹ̀ máa gbẹ́kàn kákáyé ṣé iná ló fẹ́ wọ̀ ní àbẹ́lẹ̀ dẹ̀nà kí làwọn olówó tí wọn fẹ́ wọ̀ wọ́n máa kọ́wọ́ jáde ó jáde wọ́n tẹ̀lé mọ́nítọ̀ wa bá máa ti náwó ọmọ tó gbọdọ̀ náwó lé lẹ́nu rẹ̀ ti tẹ̀lé yìí lẹ́gbẹ̀ẹ́ owó tí mo kó fún yín wàá wò àkáǹtì mi lárúbáwò òsíntò òsíntò burú wọ́pọ̀ jáde tó lẹ̀ tọ́ba mú ọ̀nà kan tóbi lè kọ́ lẹ́tà tó lọ́wọ́ insha allah tọ́ba kó rí lọ wá rí burú bẹ́ẹ̀. ṣùgbọ́n kàkà bá wà ràn lọ́wọ́ ọmọ àti kò tẹ wà o nílé àti nídàálẹ̀ nílé àwọn èèyàn pẹ́pẹ́ tó wà lórí ẹ̀sìn òdodo àwọn ẹni tó ń dúró pépé lọ́mọ tọrọ kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yẹnni kó ọmọ sọ ife àti káró sọmọdì àti káró ti máa sọ kíbi ọ̀sẹ̀ máa ti gbé wò kò bá ìgbéwò halal kò ìjà haram bàbá ń tẹ́tẹ́ kọ́ ló ń béèrè wọn lọ́wọ́ rẹ bàbá lówó òrìbá kọ́ ló ń béèrè wọn lọ́wọ́ rẹ ìpẹ́tẹ́ kọ́ létí létí ó bá wò létí ó làásẹ̀ fún wa haram kọ́. bẹ́ẹ̀ ni tó máa ń wàrà lọ́wọ́ ńlẹ̀ lárúbáwá wọ́n máa ń tẹ́ tí ó tẹ́ tẹ́ ń jẹ́ sin àwùwá ló ti wàrà lọ́wọ́. nítorí pé tọ́lá wá ìrànlọ́wọ́ wọ́n máa ń tó òjò déédéé àwọn náà wọ́n fi nǹkan kan lélẹ̀ fún abí májẹ̀mú pé àwọn nǹkan táwọn gbàgbọ́ tá à ń ṣe ní tí wọn náà lè ṣe ọmọ bá wa tàpá lu wọn náà sọ pé léṣe ọmọ bá wọn tẹ ìtọkùtàká lọ́ba ti kó kó fáírọ́ọ̀sì wọ̀lú fún wa. lọ́wọ́ ti pé igbó tí wọ́n ti kó sí ọ lórí èéfé rẹ̀ wọ́n fi ti ọmọ aráyé sùdà láwùjọ tí wa. ìrẹ̀ máa wọ owó lọ sọ́dọ̀ àwọn tó ti sin náà ọmọ owó lọ sọ́dọ̀ àwọn ṣíà ìkọ̀kọ̀ ọmọ ọkọ lè tó ṣíà báwò. nítorí pé bàbá lọ sọ́dọ̀ àwọn kí ni wọ́n nìkan máa polówó àkídà nítorí pé ìfà lọ wá ìfà ìfàkùfà wa lọ sílé okú ọwọ́ lọ sílé ọ̀rùn ọrụ lọ sílé àdánwò olùwà ẹlẹ́dàá á má ṣe tu wa torí di eléyìí wá níbi wọ́n wá ìrànlọ́wọ́ níbi tí ọ̀dà ẹ̀yẹ́ ìṣe látòjúwe àwọn tó wá lọ síbi tí eléyìí túmọ̀ sí wípé kó burúkú ẹ wá a lọ́wọ́ fún létí oyún kó burúkú ẹ wá tìlẹ́yìn fún létí oyún àmọ́ ẹ má wà níbi tí ọ̀dà ẹ má wà níbi tí ọ̀dà àwọn olùmọ̀kọ́ sì wà láwùjọ wa tẹ́lẹ̀ pẹ́tọ́ ń bá wá ìrànlọ́wọ́ láwọn orílẹ̀-èdè kan láwọn abitọ́ táwọn olùmọ̀ tó bá wọn tó bá lẹ́tà àwọn àwọn ń wọ̀ sì lẹ́tọ̀ọ́ bàbá mi wọn náà kọ́ ọ̀rọ̀ pẹ̀lú pé ọkọ lẹ́tà báwọn dán ọmọ àwọn tí mà pé tó ń ṣe òdodo ni pè lọ àrùn ẹni tó ń pé wọ́n dúró déédéé di ẹ̀sìn àwọn sọ àwọn rí i pé àwọn nǹkan tẹ̀ ń ṣe ọ́ta ta pẹ̀sìn àbíkẹ́ yí padà ẹ̀rọ sọ pé bẹ́ẹ̀ ṣẹ́ṣẹ́ máa ṣẹnu ẹ̀bù ká sáwọn wọn ọwọ́ awowó lọ síbi tí ọ̀dà ọwọ́ padà dá lápídà tí ọ̀dà ó sì padà dẹni tí ń polongo àpídà tí ọ̀dà wọn náà sọ́ra rẹ̀ o sọ́ra rẹ̀ o ẹ lọ síbi kan wá pẹ́ ẹ̀bùn fún yín gbàtẹ́ wá jẹ ẹ̀bùn tán wọ́n á pẹ́ àwọn àwọn pélébé pélébé kan fún yín àpídà tá a fẹ́ kẹ́ máa ṣe ní ìsinmi o wọn náà ti jẹ dodo ó kú bó ti ti ọ̀tẹ̀ tí mọ́ta lọ lọ́nà bá jẹ alákìdá burúkú torí ẹ̀ sọ ẹ̀bùn gbà ọ́ sọ ẹ̀bùn gbà ọ́ ẹni tí ń sìn yàn lọ́nà ẹni tí ń sọ̀tọ̀ kú sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ gbọ́ nítorí pé tẹ bá sọ̀tọ̀ kú gbọ́ ó lè mẹ́ta dé kó lọ́kàn ìmọ̀ láéláé o tó padà jẹ́ àkóbá kan ọ̀dídọ́ gbẹ̀dẹ̀ òkè yà torí délé arọ̀ wa abẹ̀ wa ẹni tó lu àbùkù ẹni tó lu tó ní kí ẹ ní ìpàdé láwùjọ wa ẹni tó lu àtẹ́gbẹ́ ẹ má gbàgbé láti máa ṣẹ̀ràn lọ́wọ́ fáwọn mọ̀álẹ̀ mọ̀álẹ̀ tí wọ́n dá lé kí ó lẹ̀ ẹ má jẹ́ kí ilé kí ó fún wọn dá sílẹ̀ wọ́n dá wọn lágara ẹ jẹ́ ni kí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ ẹ kọ́ lé kí ó gidi fún wọn táwọn náà máa rí ibi tí wọ́n ti máa kọ́ ma ẹ sì jẹ́ ẹni tó ṣe pé ó dàbó ṣe pé zakat ilé máa yọ fún wa lọ́nà tí ó fi jẹ́ pé yọ́n máa jẹ́ ìrànlọ́wọ́ wàláhì ọ̀dọ̀ tó dáadáa lè ṣe fún wa. ẹ má sọ wọn dẹni tẹ́ pé wọ́n máa ń káàkiri ayé wọ́n máa wọ ẹni tí ụlọ ràn lọ́wọ́ bàbá ń wá ràn lọ́wọ́ níbi ọgọ́rùn ụlọ lókèrè wọ́n lè má dán lò ní gbogbo lè má dán lò. torí pé ẹni tó ti balẹ̀ jẹ́ ti pọ̀ àwọn àwọn ẹgbẹ́ tó fẹ́ gbowó lágbára lórí á ní Mẹ́dínà gbowó sọlọ́lá àdìsẹ́lẹ̀ lórí káwọn ọmọ àwọn ọmọ kíláàsì ó ti sọ ọmọ tó jáde ní yunifásitì láti kó tó jáde ní ti ń gbowó láti kó tó jáde ní ti ń gbowó yóò sọ fún ìmáàmù yẹn pé àwọn ti kọ́ ọmọ kíláàsì lálájà kejì alájà kẹta tọ ìgbà tí ó wá jáde tó wá dé ọwọ́ wá sí Saudiya wọ́n lọ sí Al-Madina wọ́n ọwọ́ fi hàn ìmáàmù wípé ìdáwọ̀ kọ́ ni o ó ní sọ mọ́sálásí tó mọ bẹ̀yìn láti kọ́ lórí à ẹ má bínú sà àwọn kọ́ fúnra àwọn fáwọn máa gbé bẹ̀rẹ̀ Allahu akbar ilé alájà mẹ́ta mọ́sálásí lọ́kọ̀ kó lọ́kọ̀ ẹ dákun àwọn tó gbowó lówó ṣe aláyọ̀ fún lọ́wọ́ náà ìṣe àlọ́hùn mọ́ bẹ̀rẹ̀ tó wọ̀ lèyọ́ mi ọ̀rí yóò mọ̀ ẹ̀kọ́ mọ̀ náà fún mi bẹ́ẹ̀ ni àwọn òkú ẹ̀máyé tó ti pé ọgbọ́wọ́ àyà lásán ó ti bẹ̀yàn rere jẹ́ tòṣùgbọ́n àwa àwa àwa láwùjọ wa ọbẹ̀ nínú àwọn olówó wa wà láàyè tẹ́gbẹ́ mo tún pé wà láàyè ó lè fi hundred thousand naira jù bẹ́ẹ̀ lọ ràn án lọ́wọ́ tí ò ní máa kó mú kankan lówó. tàbí nínú òkèèrè náà tàbí òfò hundred thousand bá mi rọrùn ẹni tó lè fún hundred million wà fẹ́ẹ́ thousand ụmụ a àṣìṣe ni ẹni tó fún hundred million wà tí ọmọ tó mú pọ̀ bọ̀. pápá ìṣètò owó ìdìbò ṣe dì í. àkàrà ọ̀kú mọ̀ lọ sẹ́yìn wà tó lè ràn án lọ pẹ̀lú hundred million ìlú òkèèrè tó bá ti rú òkú tó ní ọmọ pé ń jàǹbá àti kọba kakó láwùjọ wa olùwàlẹ́dà akọ́mọ́ bá wa lẹ́sìn jẹ́ o olùwàkójọ káwọn olùdúró ṣẹṣẹ lórí ẹ̀sìn Islam àti sunna anabu Muhammad sallallahu alaihi wa sallam ìjàmbá ti ń jà o kọ́ fi ń fi Islam sílẹ̀ tí wọ́n ti ń tàfàlà lórí àtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wa sallam mẹ́jẹ kó tà wá ní kankan mẹ́jẹ kí jàmbá wọn mà wá mẹ́jẹ káwa náà mà olùwàlẹ́dà àbẹ̀ọ́ tó bọ̀ fún wa ní àgbọ́yé títí di ọjọ́ kú wa olúwa ẹlẹ́dàá tó ọ̀rọ̀ máa ń sẹ́nà mẹ́sì wa lọ́ máa ná olúwa ẹlẹ́dàá bá wa fáwọn èèyàn wa mànà olúwa bá wa fáwọn èèyàn wa mànà jẹ́kọ́ wọn rí òdodo lódodo tó ní rọrùn fún wa láti tẹ̀lé jẹ́kọ́ wọn rí ìbàjẹ́ fún ọmọ níbàjẹ́ tó ní rọrùn fún wa láti dènà sí káwọn ti polówó àwọn apá wa láti àwọn àtàjọmọlẹ́yìn anábọ̀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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وذلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أكبر واشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بدأت على الإسلام الله أكبر